بإذن عبده ومن الإيمان بالله الإيمان الصالح الصبر على أقدار الله لا تنفي أبدا من يفرق بالله أبدا الإيمان sábàtà ó ní bàbá ẹ̀rọ náà wà. ẹ̀wọ̀n àbáwá ní yorùbá tí bàbá ti wá nínú tó dábàrà tó lè tọ́ ní ojú yàn tó wá dé lọ síbẹ̀ ẹ̀wọ̀n arákùnrin ìgbàdé wọn ní kí ló lọ wọn lọ sí yìí náà wọn gbá yàrá lé yìí náà ìdí àwọn akáàlú rèé wọn lè wà lẹ́wọ̀n Muhammad sallallahu alaihi. المؤمنين إن عظم الجزاء في عظم البلاء صلى الله عليه وسلم عن أبي ذر يقول إن عظم الجزاء الجزاء هو أني أستفيد معي لجاذبتي Àlẹ́bí ẹ̀ wá rí pípọ̀ títóbi ẹ̀sán tí ó mọ̀ ní lọ́dọ̀ ọlọ́run bá kí ìtọ́jú ìbàdàn bí àti ọlọ́run bá tó àlùjẹ́nà tí màá tún jùlọ wọn lọ. Ètí àlejò ìjọba ni pé yóò wá fẹ́ rí àlùjẹ́nà tó tu àwọn ẹgbẹ́ rẹ lọ wọn ní kí àtàwọn tó tún wọn lọ. Ẹ̀wọ́n ò ní kí àlùjẹ́nà ìnà àìsàn ìjẹ̀dá fi kéde ìjẹ̀dá. Pípọ̀ ẹ̀ ní kọ́lọ́ kan ẹ̀rú ẹ̀ lẹ́sàn-án orí àlùkìyàmá bá lọ́wọ́ ìwà ìfọ̀túnláyé ni o. àwọn ìgbésẹ̀ ìjẹ́nà ìgbàlẹ̀ ìwọ̀n àti lónìí. àmà ìpàdé tó wà ìgbẹ́ náà ó ná ọwọ́ ìwọ̀lá náwọ́ kánú wá bá dáwó kánú wá bá ní náwó àkàwọn ẹ̀ka ti àdáwó ìgbẹ́ ìgbàwọn akẹgbẹ́ rẹ lọ kò sí. النبي صلى الله عليه وسلم وإن الله تعالى إذا حب قوما ابتلاهم وجل محمد صلى الله عليه وسلم تبقى في العقيده àpẹẹrẹ ìdí ọlọ́run tí ẹrú tẹ̀sán ní ah, ọlọ́run ti fẹ́ lágbájá ẹ̀rù tó bá mi sọ̀tọ̀ bá ọ̀rọ̀ ẹ̀rọ ìfẹ́ tó ń tọ́nu bá ti fi àwọn àjọ kan tó jẹ́ ìfọ̀kọ́nà ah, ah, ti fẹ́ ọ̀dẹ́ ìdí ìtàdá àbọ̀ ọlọ́run àdọ̀gbà nígbà àwọn ìtàbọ̀ láta bá rẹ̀ tọ́nà bí ọ̀dọ̀ áá ó sì rà á lọ́ra rẹ̀ ìtẹ̀sán tó bá ti fẹ́ ẹ̀rẹ̀ òun náà bẹ́ẹ̀ o ní fàmọ̀rọ̀ ni ẹ́ fàmọ̀rọ̀ ìlọ. àdókòyè ẹ̀gbọ́ ẹ̀tọ́ lọ́wọ́ fi àdánwò fún bọ́ọ̀lù bá tà á lẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ máa ń kó yọ ọ́ pẹ̀lú àdókòrò ṣe fún bàbá òwe lọ kó ṣe rí o. olú ṣe rí o. olú ẹni ìlú ìgbẹ̀ náà wà nà dábì kọ́ bàbá òṣù. ní ìbámu yà á kí mo ti mọ́ ọ náà. tó wà balùwẹ̀ lórí ẹ̀ tó bá ẹ̀jẹ̀ lórí ẹ̀ tó kó ìlànà yẹn alẹ́bí ní fún rẹ̀ ló fi fún rẹ̀. ìgbẹ́ni wọn tó wà lẹ́yìn tàbí ọ̀rọ̀ fọ́nà sọ̀rọ̀ lọ́wọ́ àìlọ́ fẹ́lẹ́ tó ní alẹ́bí ní àbíyá àbíyá àṣàtò ìbàdà. Àdébí sọ̀rọ̀ bá wà yọ ọ̀sẹ̀ náà, ó láwọn tọ́lọ̀ wọn ti àdáwò tó láyé máa ń gbàgbé lọ́wọ́ àti àbíyá àwọn àjọjọ lọ́wọ́. ẹnu bá lọ tó mọ àǹtà tó mọ àǹtà àtàwọn afẹ́jọ wọn. ẹ dẹ́kun alùpẹ́jọ́ àlejò wọn ti wá sáà máa ń rí àti wọn dáwọn rí. olùpẹ́jọ́ àti sọ̀rọ̀ bá wà ẹ̀ lọ́sẹ̀lá àlẹ́bí ní mùsùlùmí ìpàdélẹ̀ mùsùlùmí náà yóò ní ìpàdélẹ̀ àdáwò lè yà wọlé láti òwò. kí mùsùlùmí ìpàdélẹ̀ àdáwò lè sílẹ̀ kí lè kí ayé gbogbo wọlé káfá ní kí àyàn lọ́dọ̀ náà wà. nígbà táwọn ọba ìwà gbé ilé ẹ̀kọ́ wá sí máa gbé olùtọ́lọ́ lọ́wọ́ ọlọ́run máa tẹ̀lé lónìí. tètè tí kò fẹ́ fún ọ ní ìwé ńlá ńlá rẹ̀. nítorí wàá tẹ́kọ̀ lóró ìgbà àsọ̀rọ̀ àyè kọ́ ní sọ̀rọ̀ lórí àtọ́nà nìkan. kò sí ẹ̀dá ọ̀la ni àwọn ilé ẹ̀ nínú ìwọ́n ti fi ẹ̀sìn lẹ́yìn lóhùn sí wọn kọ́lá rẹ̀ tó ti súnmọ́ lóhùn sí súnmọ́ mẹ́rin wàhálà ìpọ̀ nítorí pé súnmọ́ ti dé ọlọ́wọ́ fẹ́ súnmọ́ ní Muhammad kò sí láyé ọkọ̀ ọjà àdánwò lálá tèmi náà fẹ́ ti àlò súnmọ́ mo ọlọ́run èyí máa lórí èmi náà ti ti fún mi ní ìmọ̀gbọ́n bí á ti náà èmi náà ti ti fún mi ní ọlọ́run ní máa fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ èmi ò ní ní àwọn ọlọ́run bí ẹgbẹ́ ọ wọ̀lọ̀ pẹ́lúpà tẹ́lẹ̀ ilẹ̀ tí ilẹ̀ mi kàn ẹni ọdún àwọn ọmọdé àwọn ọmọdé àwọn ọmọdé ìmúná òun àlẹ́gbà ẹgbẹ́ ní alẹ́ ìṣẹ́lá tó wà náà lọ́tọ́ tó bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ èmi náà ti wúmi báyìí àtàwọn náà wọ́n fi mú ọdún wúmi ní ọ̀dà àjọ àná ẹ̀rọ ọ̀dọ́ ọmọdé tó ẹ̀ owó owó ó kó gbogbo ga mẹ́ta ló wá bá ló sáré àwọn kẹlẹ Ibrahim ló ṣe bàtà ń mú wọn lọ sọfún un ó sì gbọ́dọ̀ wọn bá orí ẹ̀ wọn fi ṣe wọn lọ sọfún wọn á dá iná jọ wọn wọn fà wọn náà náà bá Ọlọ́run ti lóun ní kápá láti yàn kó lóun náà láti yàn kó lóun ta níbi mú lọ sọ̀rọ̀ yọ nínú ẹ̀ tí wọ́n ti wá lọ sáré gbé tí wọ́n ti wá gbé tí wọ́n ti wá gbé kó àbọ̀ wọn bá sọ̀rọ̀ náà ẹwà ló kọ anábì ọlọ́run kò sí tó lè sọ ọ̀run wàhálà sàkíyè muhammed sọlọ lọ́wọ́ àyẹ̀wòsàn. ọmọ tí ọmọkùnrin náà pàdé muhammed pé ọmọkùnrin rẹ̀ ọjọ́ tó ló gbà lọ́wọ́ ẹ̀. ìtàn àgbàgbà ọlọ́run wo ló ṣe yí ó nínú ọdún ọtí kó ọtọ̀bà ló gẹ́gẹ́ nínú ọ̀lẹ́gẹ́jọ́ wa. ẹgbẹ́ jẹ́ lórí ìgbọ̀nmọ̀ rẹ̀ sí àdáwọ̀ ọlọ́run wọn ti náà wò lọ́nà àmọ́ ọ̀dọ́n ọ̀dọ́n ọ̀dọ́ ọ̀dọ́ ní tó wọ́n ti wá dán owó ọ̀wá ní sùn lórí ẹ̀ tó bá ti rí sùúrù ní gbàdàgbà lórí ẹ̀. olùkọ́ àwọn àbá wa ní ẹ̀sìn wọ́n ti ń bẹ̀rẹ̀ mọ̀tọ́ ẹ̀ kí káàbù àlejò máa tẹ̀sí ìlú àtọ̀ ẹ̀. àwọn afáàní ẹ̀rí àtọ́wò tẹ̀ máa rí nìkan méjì nàkàtí àkàtọ̀ yà ẹ̀kẹ́ yìí pé àwọn ẹ̀kẹ́ tó ń wá tẹ̀sẹ̀ yìí ọlọ́ọ̀dún rẹ̀ yóò bàbá wọn rẹ̀ àbájúmẹ́ tó ń jáde òun yẹn rẹ̀ tó ń wá ti dán òun mọ́ ẹni pé kàmí kí ni àkọ́kọ́ tẹ̀sí àkàtọ̀ yà àwọn ẹ̀kẹ́ tó ti ń bọ̀ parí bọ̀ parí ẹni kan fún yóò ní olùkọ́ni kan máa ń ṣe òun ó sàrí pé òun kan tèmi kí máa bá òun sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kan lẹ́kọ̀ọ́ kan lẹ́kọ̀ọ́ kan mọ́ àtọ̀ fún un mo ní sàn pé gbàgbé wà tọ́nà bá gbé ìfẹ́lẹ̀ tó ti jáde alẹ́ ò fẹ́ràn fẹ́ràn ìlú sẹ́yìn bá ti jáde níta níta ní àkó àmọ́ tọ́nà bí ọmọ náà lé ọ̀rẹ́ jáde ọ̀rẹ́ sọ̀rọ̀ sẹ́yìn ká ibi tá a ti jáde láti tàbá kó ọ̀pọ̀ tó yẹ kọ́ wò ètò ẹ̀kọ́ ọ̀pọ̀ sẹ́yìn ọ̀pọ̀ èyí ẹ̀kọ́ ọ̀pọ̀ sẹ́yìn tọ́nà bá di ọmọ lẹ́sẹ̀ láwọn ará tó a lè bẹ́ẹ̀ àkọ́kọ́ ló lè tẹ̀lé sí ìlànà yàtọ̀ sí ọ̀rọ̀ yẹ́ ìtẹ̀lé ìtẹ̀má àwọn ìlú ti sẹ́yìn ọkọ̀ parí ọlọ́run wa kan lẹ́sàn lórí ẹ̀ òun lọ pé ìnà ẹ̀sọ́ máa ti jàdá máa ìlọ ìbàdà báwo la fi pọ̀ tó bẹ́ẹ̀ náà lè la fi pọ̀ tó nínú àbẹ̀rẹ̀ ọ̀la ìfọ̀lá àdáhùn nípa amáyẹ̀wò ní ká ọlọ́mọ ti fún wa àti ọ̀tá pẹ̀lú ìlú èyí ń sá èyí ń sá àti ọ̀tá pẹ̀lú ìlú ọ̀gbọ́n máa ti fún rẹ̀ ìfẹ́ ní dáwọ́ jáde gbọ́dọ̀ ìfẹ́ ní dáwọ́ jọ ní ìgbọ́dọ̀ náà wà olùkọ́ náà fi sọ̀rọ̀ àdáhùn tí máa ń ní ipa mẹ́lìkọ̀ ní ká ọ̀rọ̀ àbí káwọn ní gbogbo àtẹ́wò tó bá ti fún wa ọlọ́run dàpọ̀ wọ́n dàpọ̀ bẹ́ẹ̀ dé fi fa iná ní wa tó ṣe lè ti kú ká àmọ́ kọ́ ló kò bá lọ wá kò ṣe lè olúwa àti ìbùsùn àti ìtẹ́sí kò lè jáde náà. Tẹ́lẹ̀ ní o, ẹ̀ ń gbà wẹ̀, ẹ̀ ń sinmi, ẹ̀ ń ro ọ̀sẹ̀ ẹgbẹ́ wà ní sẹ́yìn àbí wà láàmúlà yẹ kí ìgò mọ́tò ilẹ̀ ẹlẹ́gbẹ́ wà lùdẹ́ náà inú àgbà kò wá láàbì nínú ìdààmú ààrẹ àìrírírí àìrírí àìrírí tá a fi kan àwọn ẹni ìsáájú àìrírí ẹ̀yìn ẹgbẹ́ wà lùdẹ́ náà sí ìmọ̀ rẹ̀ àdìdẹ́ni sọ̀kẹ́ àbúrò náà bá ìdílé ọ̀rọ̀ wá ní lọ́wọ́ ẹni ìṣẹ́jú ìyára máa yẹ ọlọ́run ọ̀sán àti ìpàdé ayélujára wọn àti kàwọ́ wọ́n ti kó borí mọ́ ẹ̀kọ́ ọlọ́run ọ̀la ìlànà ìdọ̀tọ́ àwọn tó ti borí mọ́ ẹ̀kọ́ ọlọ́run bá pa náà padà ọlọ́run صلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك لا وبحمدك اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام ورحمه الله وبركاته tó ní mùsùlùmí gbọdọ̀ fún ìjọba ní jíjọ ọ̀rọ̀ náà ló ń wá lọ́nà ló mọ bí ó ti lọ ó máa di àwọn ènìyàn jíjà. ẹni tí ó lọ dáná ìyẹ ẹjọ́ kẹsàn-án àwọ̀ kó ní ká tó ń bá àti bá kan ní ẹ̀yẹ tó kù ní àwọn tí bẹ́ẹ̀ náà bá tó lẹ́nu wọn bẹ́ẹ̀ tó bá yẹn so kéèyàn bá wàá gbàdá gbàdá ní òní oṣù gbàdá àwọn ní ní ọ̀pá tó kọ́nà ló wọ́n máa ń lọ wọn ní ọ̀sá wọn ò lè lu tí ó lè kí ìkànnì ẹ lọ. èyí ló ní àpẹẹrẹ pé kò ní ẹ pé yóò ní sáwà fún mi kò gbọ́dá kò gbàgbọ́ ní ìgbà lọ. bí ìbá gbà bí ìbá gbàgbọ́ ní sáńtò ní ìgbà lọ bí ìbá bá ti ọ ọ̀sán bọ́lá wà lọ́wọ́ wà nà òun náà lè tún mú kú. àmọ́ àlejò àlejò àlejò àlejò àlejò àlejò àlejò àlejò àlejò gbàtó dé ọ̀gbọ́ ọmọdé ọ̀gá tó gbọ́ tí wọ́n lè sìn àmọ́ wá àgbà tí ó mú kàyà lọ táàbù sàdúrà nǹkan tí wọ́n bẹ àgbà ọ̀nà inú mọ́ wọn sàdúrà ẹ egbò ń dààmú rẹ ẹgbẹ́ ọ̀gá àtàdúrà tí àtàdúrà tí àtàdúrà tí a ọ̀hún òkun rẹ ní àkọ́kọ́ ní ìgbà aláwọ̀ àbúlé yẹn ọlọ́run kámọ́ kámọ́ kàtìgórí rẹ̀ ṣe bóyá àwọn kan tẹ́ bóyá àti ìlú kan rẹ̀ báyìí àwọn ètò bóyá lọ nìkan àwọn. kí n ṣe sọ pé ètò náà lọ tó pé kámọ́ kàtìgá bọ̀ sí àbọ̀wọ̀lùwà ògùn rẹ̀ ẹnu lóyún àgbélé fọyín àpàtì ọlọ́run wọ̀lùwà ògùn rẹ̀ ẹgbà bóyí lóògùn náà àbókè ẹgbẹ́ ọlọ́run fẹ́ fún ọmọ tó bá dé tó kàn mú kí n kà sọ̀rọ̀ yẹn ẹ̀yìn ní ká má ti àdó ara lórí àdáwò tí bàbá wa àbáyé ti ká ń sọ wa ọlọ́wọ́ tó ara sọ wọn. wàá yóò sọ àwọn ọmọ ẹ̀ tó fẹ́ wà lọ́wọ́ thousand tàbí fi sọ́nà àjọ pé àwọn eléyìí ní ìlú wà jẹ́nà tí kò lè ṣètà lọ́dà ẹ̀kọ́ àwọn eléyìí wà jẹ́nà láì ṣe kíni láì ṣe ìwò sẹ́ àwọn tàbí wọn lè fi àwọn òwò làwọn yẹn àwọn òwò làwọn yẹn wọn sọ lọ́dọ̀ wọn àwọn ọmọ sáà lọ kájú kára kájú kára tó ń jẹ àdéhùn àti lọ́mọ alẹ́ ìjọba nígbà tá a lè lọ́mọ alẹ́ wọlé lọ ó wà lọ́mọ alẹ́ ìjọba alẹ́ ìjọba alẹ́ ìjọba ọ̀tọ̀ tó náà ní o wọn á ní alẹ́ wa ni pé àwọn owó ni alẹ́ ni wọ́n sọ pé àkọ́kọ́ òun làwọn tó jẹ́ sí pé láàrin ẹ̀sìn ìfò ẹ̀mú bá wọn tí wọ́n bá ní hájà sí tí wọ́n ṣe rókèyà fún wọn ò ní lè rókèyà àmọ́ wọn lè ní wọn àwọn tọ́mọ́tì dáná sáyẹn bá àwọn ẹgbẹ́ tí ti lè wọ́n ní àti ìdíbànú sọ̀tọ̀ ọ̀sán náà wọ́n lè máa ń lè ní àwọn ààrẹ ó ní ẹ̀kọ́ ìgbà wọn lórí kíá gẹ́gẹ́ bí mi ẹlẹ́ẹ̀kejì òun làwọn tó dá sí pé ní ètò bá máa lé lórí wọn máa ń fi ojú èlò wọn wọ́n fi bí àwọn fi èlò iná wọn fi rà fún mi bẹ́ẹ̀ ìrìnlẹ̀kẹta ìrìnlẹ̀kẹta yẹn àmẹ́ta ló ń gbà mọ́tò àtọ́nà àmọ́ gbogbo ìpápátá kò sí tá oògùn tí àìsàn ti ń sèyàn tí àìsàn ti yàn nílò nù àpò ìtọ́ síbẹ̀ èyí ni mo oògùn tè mí o èyí ni kí ló dé ìfẹ́ náà ti gbà ọ́ lò ó tí wàá nìkan èyí kan tún dé ẹ̀mí lóko mẹ́ ọlọ́run sára sára sára. èèyàn tó kú sábẹ́ rẹ̀ tó bá ti àmọ́ àwọn ènìyàn wọ́n mú ọ̀bẹ wọ́n fi pa orí sí rẹ̀ wọ́n abẹ́rẹ́ náà kú sábẹ́ rẹ̀ ọlọ́run sára sọ ti àgbà ìyẹn ní ilé yàtọ̀ ìyàwó ẹni tí wọ́n lé ní ẹgbẹ́ àdókè rí ọ̀dọ́ ẹni ẹni tí ń rí àmọ́ wọn rọrùn fún wọn rìn láti ìdí àdáhùn kú látàbí ìrìn fún wọn lọ ó ti fẹ́ẹ́ ju ìwà lọ́dọ̀ yẹn wá kiri ẹgbẹ́ àgbà ọ̀dà kan lé àkọlù ìwà lọ́dọ̀ yẹn kò ló diri sábẹ́ ìwà lọ́dọ̀ wọn ká lọ́dọ̀ wà kí ó tún ọ̀bì ká já fún un mọ̀lẹ́bí àmọ́ wọn náà ní o tí wọ́n lè ní ìtọ́nà fi fún wa báyìí pé àwọn ẹ̀ka yẹra fún ìyẹra wa kò ní dáhùn mọ̀lẹ́bí ayọ̀ àìsàn bọ̀dá tó yó agbọ̀rọ̀ wa bá láyé náà tí tí ò ní jẹ́ òkú ẹbí ẹ̀fà tó sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ sọ́nà ẹ̀yìn lẹ́tọ́ bá pé wọ́n lọ́dẹ́ ká máa ń dáhùn mọ̀lẹ́bí wa bá àti ìdí ti dára tí wọ́n abúná sí wọn abúná sí wọn bá tí ìdí dára tí wọ́n abúná sí wọn tí mo lè kọ́ di àmì طبعا اليوم في جو مدني وكمان في اليوم عمل بالله بعد في اليوم دي أفضل الله يقول لنا الأمر في البورة فهو جاء طريقي ẹ̀gbọ́ bí ara ìrònú burúkú ó ti alẹ́ wọn kú kaba yẹn fáwọn fáwọn alẹ́bí náà alájí ẹ̀gbọ́ kí mo lè ṣe lẹ́yà ṣe ẹ máa lọ ṣe pé ilé ìjẹ́ ó ti dàpọ̀ alẹ́bí ṣùgbọ́n ó ti pín ẹ̀ sí àwọn ìpínlẹ̀ àti ẹ̀ ń pín ẹ̀ tó ọlọ́wọ́ tààrà ẹ̀kọ́ wọn fẹ́ mọ lọ́jẹ̀ ẹ̀ fọ́nà yìí ti tàbí ọ̀dọ́ pé àgbọ̀ àgbàlùdọ̀gbọ́ nínú mọ lọ sí ẹ̀rọ ọlọ́kọjá ẹni tó lọ ìlú ọlọ́wọ́ tààrà àdàlùsọ̀wọ́lù ọjọ́ ẹni ìyẹ́lẹ́sẹ̀ tí ó tún yàtọ̀ ìfọ̀mọ́ tí ó tún lè ní ẹgbẹ́ ìtàkùnbá sí ẹgbẹ́ ọkàn àwọn mùsùlùmí lè ọkàn wọn lè àjọ ọ̀gá rẹ̀. ọkàn ọjọ́ ìlú ọkàn tẹ̀lé ní wọn lè àwọn àjọ ọ̀gá rẹ̀ máa ṣe tí سنة رسول الله عليه وسلم في الولاية جميعا أفقط حيث يقول لي كيف هو نحن عزم سنة رسول الله عليه وسلم وإذا كنت رسول الله في الكلام يا الله هنا لا تعلم رسول الله عليه وسلم فإذا عزمت أتوقع الله لا يبقى هي هو موضوع أول من سيد الجنة هي هو معنى فور وما تمنى شيء هي هو فور والنور هي هو فور عن النبي أو أنه ما يبقى يبقى فور بيت هي هو سيد الجنة هي هو فور ألا فيتا tó ti ní sí ẹni bọ̀ lẹ́lẹ̀ tí ẹni kò ti ní mọ́ bọ̀ yóò dá bẹ́ẹ̀ àwọn ènìyàn bá rìn àwọn tí wọ́n bá rìn orí ìyóò ní mọ́ ọlọ́pàá o àbí ìyá ìyóò ìyóò yẹ bá wọn lé ẹni ìdíra èyí tí wọ́n fi ìsọ̀rọ̀ tí wọ́n lè ọ̀dọ̀ àwọn ìsún náà lè tó lè ìmọ̀ ẹ̀ ìmọ̀ àrẹ̀ sí ìwàkà aláhùnmá àbẹ́mọ̀ àti aláhùnmá yá mọ̀ kọ́líbàlì kòló fàbí kọ́líbàlì àdéhùn aláhùnmá yá mọ̀ kọ́líbàlì kòló fàbí kọ́líbàlì àdéhùn كل من كان قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو لا شريك له على لو فقط في صبح والله تعالى على الجواب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم